السلام عليكم ورحمة الله وبركاته نيجي سؤال الله سبحانه وتعالى من القرآن الكريم سورة الرعد آية من في جميع àti dúró pẹ̀lú gbọ́dọ̀ subhanahu wa ha àwọn ọmọ tẹ̀síwájú ní àyà tó tẹ̀lé èyí ni àyà ogún 20 ọlọ́wọ́n bá jí ló dá wa ó fi lè fún wa nínú ààrẹ tí a lánàá àti àìkò gbọdọ̀ sí òdodo àti irọ́ wéra wọn. ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé òdodo ó yàtọ̀ sí irọ́ irọ́ náà ó sì yàtọ̀ sí òdodo kódà kí irọ́ kó wọṣọ òdodo gbogbo àwọn tí ọlọ́run bá fún ní ojú ríran tọ́lọ́ sì fún wọn ní ojú iná tó fún wọn nímà tó fún wọn ní làákàyè níṣẹ́ ni wọ́n dá irọ́ mà bó ti wulẹ̀ tí irọ́ wọ sòdodo tó bó tilẹ̀ káwọn èèyàn pọ̀ níbi irọ́ tó ọlọ́run bá máa ń tọ́ àwọn ẹrú rẹ̀ tó tọ́ sọ́nà láti lè dá irọ́ mà ọlọ́run bá fi àwọn aláìgbàgbọ́ ó fi wọ́n wé afọ́jú nítorí pé wọ́n kàn lójú ni wọ́n fi rí wọn ò tọ́ ọlọ́run ọba aláàmù àánú wọ̀sẹ̀ àlá látara onírànran àwọn àmì ìṣẹ̀dá aláàsùnmọ́ wọ̀sẹ̀ àlá èyí tó ṣe pé tí wọ́n bá lè orí jinlẹ̀ sáwọn àmì yìí yóò tọ́ ní yóò sì atọ́kùn fún wa láti mọ̀ wípé onìkan ní ìjọsìn tọ́sí. àwọn bára wa dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó ṣe wá ní ẹrú sin rẹ̀ tó máa Allah subhanahu wa ta'ala tí a sì ń gbìyànjú dáńsápá láti fi ìjọsìn wa fún Allah subhanahu wa ta'ala lónìí kan. Ọlọ́run nínú títọ́ rẹ̀ ọ̀padà sí àbúrò Ọlọ́run mọ́ sí wa. àṣàlàyé fún wa ìgbé ọlọ́run bá sùhánà wọn tààlà ó pín ẹ̀dá ọmọ nìyàn sí méjì ìpín tó gbọ́gbẹ́ ọlọ́run tó sì tẹ̀lé ìpín kejì ó gbọ́gbẹ́ ọlọ́run ṣùgbọ́n kò sí ọlọ́run sì lè lè àlùjànnà ó ṣe àdéhùn àlùjànnà fún ẹni tó jẹ́ pé òun ọlọ́run ó sì ṣe ìlérí ìyá fún gbogbo ẹni fẹ́ni ní kọ̀tọ̀lọ́ àwọn ṣàlàyé fún wa wípé kò sí ẹni tí ó kúrò àlùjànnà pẹ̀lú bọ́lọ́run bá ti dá àlùjànnà pẹ̀lú àwọn ìkẹ́ èyí bọ́lọ́run bá fi sínú àlùjànnà tí kò ní ìwù tó wọ̀bẹ̀ àti Allah subhanahu wa ta'ala mọ́síwálẹ̀ ní tó pàdánù àlùjànnà ọlọ́run wá fẹ́ ṣàlàyé fún wa kò kì í ṣe ọ̀rọ̀ àdúrà nìkan bá ṣe ṣàdúrà kọ́lọ̀ tó ṣe wọ́n lọ́mọ ni a ti mọ ṣiṣẹ́ tọ̀ ọ́ ọlọ́run wá fẹ́ sọ àwọn iṣẹ́ méje kan fún ọ èyí tó ṣe pé nínú iṣẹ́ gbígbé lọ́wọ́ àlùjẹ́nà làwọn iṣẹ́ náà wà káwa mú ní gbọ́ ká lè dún ní máa ká sì lè kà á fún kí a sì fi wá níwájú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق أعوذ بالله من الشيطان الرجيم الذين يرضون الحديث pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah o náà ni Ar-Rahman orúkọ rẹ̀ náà sì ni ar àwọn orúkọ tó dáa tó rẹwà jùlọ náà ni orúkọ ọlọ́run ìyẹn láti bẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an الذين يؤمنون بأمر الله ولا يؤمنون بما oòrùn ní fún wa àwọn iṣẹ́ táwọn kan ṣe tí wọ́n fi bí ọmọ àlùjànnà àwọn òfin ọlọ́run ọba tí wọ́n pa mọ́ tọ́lọ́run ọba fi yọ́nú sí wọn ọlọ́run bá wá ń sọ fún wa káwa náà ká lè kọ́ sí wọn káwa náà ká lè tọ́ pa ẹsẹ̀ wọn ọlọ́ọ̀bọ́ni wọ́n lẹ́lẹ́ iná yóò fóò láti àádìlá ọlọ́díjẹ́ ráwọn tí wọ́n ń pé àdéhùn ọlọ́run alẹ́bí iná yóò fóò láti àádìlá ọlọ́láwọn tí wọ́n máa ń pé àdéhùn tí wọ́n bọ́lọ̀ ń ṣe wọ̀lẹ́rọ̀ òkùnrin akẹ́kọ̀ọ́ ọlọ́run nínú ìpé tọ́lọ̀rọ̀ bá pẹ́ wá sí aṣàlàyé fún àìgbà àwọn ọmọ ń bẹ̀rẹ̀ wọ́n jẹ́ ọlọ́run kí ni ìtumọ̀ tó wọ́n ọlọ́run ọlọ́run wọ́n kun túrú afẹ́nukò wọ́n kò tú àjọsọ wọ́n kò tú àdéhùn tó ń bẹ láàrin wọn àtọ́lẹ́wọ́n ọlọ́run bá ní àwọn tí wọ́n jẹ́ pé ọ̀lọ̀ nínú sí ti wọn nìyẹn. Ọlọ́run dánúkọ àwọn àmójúmọ́ ẹgbẹ̀ sí wọn ní kí ni àdéhùn tí wọ́n bọ́lọ̀ ń ṣe afọ́ àwọn alẹ́kùn tẹ̀sí àlẹ́yìnrá mẹ́tọ́lá nínú tẹ̀sí wọn wọ́n ní àdéhùn yìí ó yàtọ̀ sí àdéhùn tí àwọn mùnáfìkì tí wọ́n bá jàǹbá àdéhùn káàsọ̀ wípé wọ́n ti dìbò náà ní mùnáfìkì nìyẹn wọ́n ní ẹ̀yàtọ̀ wọ́n lágbóhùn yìí àdéhùn tẹ́nì kọ̀ọ̀kan wá táa bá ọlọ́run tó dá wa ṣe àfáwa àṣìmẹ́rin àlùbọ́gọ́rí wọ́n ní sílẹ̀ àdéhùn tá a bọ́lọ̀ wọ́n bá ṣe wọ́n lóun náà ní ìgbìmọ̀ amárọ̀mù lọ ìtẹ̀ ààrẹ àbí ìwọ̀ pàrọ́bọ̀ wáyé wọ́n lóun náà ní gbogbo tọ́lọ̀ wọ́n bá pa wá láti ẹgbẹ́ ká máa ṣe tá ti ń ṣe àti pé àdéhùn pẹ̀lú ọlọ́run bákan náà wà fàrọ́gbọ̀ ohun àlejò àwọn tọ́lọ̀ wọn bá ṣe lọ́ra ìyànlẹ́wà lérí ní kákírun kágbà àwọn Ramadan kálọ hajj fẹ́ni tó bá ní kápá káyọ̀ zàká fẹ́ni tó ní owó nínú sọ́ọ̀pù wọnú zàká ẹ̀ àtàwọn nǹkan míì tọ́lọ̀ wọn bá ṣe lọ́ra ìyànlẹ́wà lérí lókùnrin bá ti ń eléyìí túmọ̀ wípé àdéhùn ta bọ́lọ́wọ́ bá ṣe àmúṣẹ fàlàmùkárí fúnà bẹ́ẹ̀ sì ni wọ́n kì í ya pa àdéhùn náà abọ́lọ́wọ́ gbé àdéhùn pàmọ́ sírun pé bàbá bá ní kírun àti mádéhùn ọṣẹ abọ́ọ̀lọ́wọ́ gbádéhùn pàmọ́ gbààwẹ̀ gbogbo àti abájú ń gbààwẹ̀ àti mádéhùn ọṣẹ abọ́lọ́wọ́ gbé àdéhùn pé àdéhùn sí nǹkan míì àní pa nǹkan ní papọ̀ mọ́ nínú ìjọsìn àdéhùn pa abọ́lọ́ ń ṣe ìwọ̀n yìí ọmọ ìlú kéde ayé jẹ́ oníkàlùkù ṣe lò ọlọ́wọ́n bá láwọn tó jẹ́ pé òun ọlọ́run àwọn náà tó ti ìsìgbàkan tún àdéhùn èyí tó bẹ̀rẹ̀ láàrin wọn àtọ́lọ́ wọ́n ní àwọn àtọ́lọ́wọ́ tẹ̀sí wọ́n ní kí ni àdéhùn ti bẹ̀rẹ̀ láàrin àwọn àtọ́lọ́ wọ́n ní àdéhùn gẹ́gẹ́ bí afáwa àti mẹ́rin àlùbáwárí wọ́n ní àrọ́ọ̀dà الذي أخذه على ذرية آدم عليه الصلاة والسلام حين أخرجه من صلبه wọ́n ní àdéhùn tí ọlọ́wọ́ bá ń sọ níbi ó náà ni àdéhùn èyí ta bọ́lọ̀wọ́ bá ṣe lọ́jọ́ kìí àná ká tó dáyé ìgbà tí ọlọ́wọ́ bá dá alábi adam alẹ́bìsọ́lá tó wọ́n sọ́lá tó dá dáa ọlọ́run wá dá gbogbo ẹni tí ó gbáyé pátá nínú àrẹmọdọ́mọ ànẹ́bẹ̀ Adam ó dá wa gẹ́gẹ́ bí dóòlù bí ọmọ ẹnagún tó kéré tí ẹ lè fọwọ́ kan báyìí gbogbo ẹni tí ó wáyé pátá Adam alẹ́sọ̀lá ìwọ̀sọ̀lá ọlọ́run wá fọwọ́ mú ẹ̀yìn ànẹ́bẹ̀ Adam jẹ́bọ̀ tó wá nínú ọlọ́run fọwọ́ wọ ẹ̀yìn rẹ̀ ó wá kó gbogbo àwọn ọmọdé ọmọ gbogbo ẹni tó wáyé pátá ọlọ́run kó wáyé ó wá ń bá wa ṣàdéhùn. Wọ́n ti gba ọ̀dọ̀ ọmọ lórí náà tàbí àjàmá yìí lórí ìyàtọ̀ ọ̀run. Wọ́n ṣe àdàwọ̀ wá fún ti yìí. قالوا بلى قالوا بلى جميلنا أتقولوا يوم القيامة إنما كنا عن هذا أن يقولوا إنما أشرنا بابنا أو تقولوا tọ́ka lé ìtàwí ìta fẹ́ sọ yìí ìmọ̀ sáyẹ̀sì lọ́mọ òye gbé jáde kódà ìtàkankan gbogbo sọ̀tọ̀sọ̀tọ̀ òye sọ nínú gbogbo ìsìdá ìbàmì ọlọ́run tó lè máa sọ yẹn náà ló ń sọ fún wa ọlọ́run

ọlọ́wọ́ bá wá ti wá ti ara wa níjọ́ náà ọlọ́run ẹ̀yí ẹlọ jẹ́ ìdí tí gbogbo ọmọ ọgbà yóò ìjọ́lọ́wọ́ ní kájẹ́rì sí níjọ́ náà ní wípé ó wá ń sọ gbogbo wa níjọ́ náà Ibi alásòmírọ̀ fún wa lọ́lọ́run yìí lẹ́yìn níbi ṣé kìí ṣe ọlọ́wọ́ bá ní kọ́ọ̀lù ìgbàlá àṣẹrí ìdínà kò sẹ́nì kan tó kù nínú wa nígbà náà tí ó sọ wípé àgbà bẹ́ẹ̀ gbogbo wa náà làkọ̀ wípé àgbà bẹ́ẹ̀ ajẹ́rì sí bẹ́ẹ̀ mú wọn nìkan láàmú sí wọn nìkan láàmú lọ́lọ́ ọmọ abádáyé Ọlọ́wọ̀n ọba ní mo mọ̀ ọ́nà ṣe bẹ́ẹ̀ fún yí ní ti lè gbàyé yìí torí pé ní ọlọ́ ó lò fún ọ̀gbìn àìkè àmọ̀ fún ẹ̀dọ́ bá pọ̀tọ́ lọ nìyẹn ọlọ́wọ́ kò tún sọ̀rọ̀ wá padà ó ṣe fi kèké rí láyé ìbádùn tó ń ṣe rè láàbùn wípé ààrẹ ìdarí ọlọ́ ọlọ́wọ́n bá ní tí mo fi ṣe bẹ́ẹ̀ kẹ má wàá padà máa lọ sọ bẹ́ẹ̀ bá du ayé bó ṣe wù yí tán bẹ́ẹ̀ bá wá déwájú ètò ọlọ́kẹ má padà wàá máa sọ wípé ìlànà náà Ẹmọ́ wà padà máa sọ pé ẹmọ́ ní kò sí ẹ̀mọ́ bẹ̀rẹ̀. Àwọn ọ̀sọ̀kúrò Àbíkẹ́ mẹ́wàá máa sọ níwájú ọlọ́gbọ́dẹ̀ ọlọ́ àwọn olóòsà méjì tẹ́bọ̀ àwọn bàbá ẹlẹ́bọ̀ ni wọ́n bí wá ní. Bàbá wa abọ̀ ọ̀sà ní, bàbá tó bí bàbá wa abọ̀ rẹ̀ ní, bàbá tó bí bàbá bàbá bàbá bàbá bàbá òun gan náà ní sáájú eégún ìdí ìyẹn tó fi jẹ́pà wa náà jẹ́ abọ̀ọ̀sà torí báwọn tó ń bọ́ ọ̀sà ni wọ́n bí wa ọlọ́ni ní sọ̀rọ̀. Kẹ́mọ́bà wa máa sọ lọ́dọ̀ wípé àrọ́mọdọ́mọ àwọn abọ̀ọ̀sà tá a jẹ́ láàmúmọ́ ọlọ́run Kẹ́bà máa sọ pẹ̀lú ọ̀lọ́wọ̀ ọba mọ́sùnú sí wa mọ́pa wá ń kọjẹ̀ wá ní àkúdórí tí àwọn bàbá ńlá bàbá wá gbé kalẹ̀ látẹ̀lé ọlọ́mí òjú wọlé torí pẹ́bì kọ̀ọ̀kan ní ìyí kó bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ ti bàbá yẹn ti ẹ̀lẹ̀ ìwọ ọmọ bọ́ sọ̀rọ̀ tó bá dá ikú ló máa ṣe. Gbogbo iná lẹ́sọ̀ bọ́lọ̀ lẹ́nu. Ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá bàbá ìyẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kó wá wáyé olùfara bàbá kan wáyé tó bá jẹun tí mo bá ń ṣe rẹ tó wáyé ọ̀tọ̀ ọ̀tọ̀ ní jẹ̀mọ́ ẹ̀rí tó lọ́wọ́ ya kìí àmọ̀ kò sáwùjá àdéhùn tọ́lọ̀ ń bá wa ṣe yẹ àbá wa inú kẹ̀mí wọ́n ládéhùn yẹn lọ́wọ́ bá ń tọ́ka sí ibo wa alẹ́lí bàbá ní àwọn tí mọ̀ ń sọ wọ̀nyí o náà dáwọn tí wọ́n sí ká àdéhùn èyí tí wọ́n bọ́lọ̀ wọn bá ṣe lákọ̀ọ̀kọ̀ ọjọ́ kan tó dáyé tí wọ́n ò sí apá àdéhùn òun tí wọ́n ò tú àdéhùn náà àtàdéhùn pẹ̀lú ọlọ́gbọ́n láàbà ti dá bá dáyé àtàdéhùn pẹ̀lú ọlọ́gbọ́n nípa nǹkan ní ìpapọ̀ mọ́ àtàdéhùn pẹ̀lú ọlọ́gbọ́n tó bá pa wá láti láàmà ṣe Àṣàjọ́ pẹ̀lú ọlọ́gbogbo tó bá ní kámọ́ tó jẹ àmì ilé bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n bá ń pé àdéhùn èyí tí wọ́n bọ́lá wọn bá wọn ṣe lákọ̀ọ́kọ́ ọjọ́. Ẹ̀wà bí àwọn sàíńtìsì léèrè kan sọ nípa àdéhùn ẹkùn wa kí náà lẹ́tọ́. Ibùn náà wà ń gbà ní kí ni wọ́n mọ̀. Ẹgbogbo àwọn historians àwọn pọ̀nàpọ̀nà ẹni kan sọ̀rọ̀ nílé wọn ò má kódà àwọn ànájú ọlọ́gbọ́ má ọlọ́run ló sọ náà àmọ́ bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ gbogbo orí náà lọ ìṣàdéhùn ó dàbí ẹni kó fẹ́ gbafẹ́ ni wọ́n wá ní òfin àwọn fọ́ọ̀mù kan òsì sí ilẹ̀ ọ̀sán ẹ̀rẹ̀ ọba ti jẹ́ lọ ọba ìjọ kan bá fún ọdún ọba dọ̀ ọdún ọwá tí ni mo ṣe wọ́n lò sí gbàgbé ọ̀sán ìgbé òun ní ṣe báyìí wọ́n sì kọ ìjìyà rẹ̀ jù bẹ́ẹ̀ tó bá ti ṣe ó dàdó lẹ́nu iṣẹ́ èyí tó bá ìjọjọ́ tó dáa lẹ́yìn wọ́n gbàgbé ni ìjọba tàbí ọdún ni láyé nìyẹn jàmáà tó bá ìwájú ọlọ́run àti àmọ́ àti sáyẹn alìtàdéhùn pẹ̀lú ọlọ́wọ́ adáyé lágbàgbé ṣùgbọ́gbà tó gúnlá ti ámà ọlọ́run ló fi hàn wá gbàdéhùn tẹ̀ bọ́lọ̀ sí nìyẹn Ọlọ́wọ́ tí wọ́n ń síkà àdéhùn tí wọ́n bọ́lọ̀ wọ́n bá wọ́n ṣe. Ọlọ́wọ́ tí wọ́n tọ̀ sí wọ́n wọ́n láwọn tí wọ́n lẹ́pọ̀ lọ nínú ìpín méjì taa fún ọmọ ènìyàn sí ogun lẹ́bí àwọn náà làwọn tó ṣe wípé àwọn náà ni àwọn tó ṣe gbọ́mù lẹ́bí láyé ń fún nàbì mọ́ ààrẹ̀lọ́ alẹ́yìn àdéhùn sábọ́rọ̀ wọn bá lé wọn dúró wámúwámú ti àdéhùn náà àwọn mọ́ àdú alẹ́yìn ìbáàdà kódà àdéhùn tí wọ́n bá àwọn ènìyàn náà ṣe àdéhùn sí láàrin wọn àgbọ́mọ́lágbèjì wọn kì í jàǹbá àdéhùn wà láyá ń kú tó náà ìrùnkúrú àjùmọ̀wápápọ̀ máa Allah àdéhùn tí wọ́n gbé pẹ̀lú ọlọ́run láti rámà kọ́tọ̀ wáyé wọ́n mójú tó yẹn náà àwọn ọmọ àgbẹ̀rẹ̀ àti gbogbo àdéhùn àsọkún afẹ́nukò tó ń bẹ láàrin wọn àjẹ̀dẹ̀ ẹgbẹ́ wọn wọn ò fẹ̀ ìlànà padà nínú jí ń gbé èèyàn wà ìjẹ́ náà ní kéèyàn ládéhùn kéèyàn sì dúró pẹ̀lú àdéhùn kéèyàn mọ́mọ́ jàǹbá àdéhùn nínú ti àjẹ́ náà وينظرون يوما كان شره مستكبرا ìlọ́pọ̀ ń bẹ nínú alùpùránà tọ́lọ́wọ́ bá gbogbo wá sí ahmadu láàrin àókú ọlọ́ni àdéhùn jẹ tọ́lọ́wọ́ bá ṣe ẹ̀nà síka àdéhùn èyí ni ìgbẹ́ tó fẹ́ wà àlùjẹ́mẹ̀ ọ̀rọ̀ àdúrà nìkan kọ́ ẹjá mọ́ pàdé àdéhùn àbọ́lọ́wọ́ bá ṣe ẹjá pín àdéhùn náà bá ẹ̀dà ẹgbẹ́ wa ṣe ẹ̀jẹ́ ká pè é sínú sí àìjẹ́ náà ni. àlàyé àlòkù lórí àdìlá wọn láyà ń kúrú lórí nígbà wọn lórí ẹ̀sìnú lọ́dà àwọn ọ̀rọ̀ níbi ìrẹ́lì ìjọba láyà kò sáwọ́dà ọ̀gbà wọn. ولا خرجوا lẹ́yìn àlùwọ̀fá orí ahad ìpé àdéhùn ìròyìn ẹlẹ́ẹ̀kejì ó náà ni wọ́n ṣe ní ìlàyà sínú nàmá àbọ̀rọ̀ ọlọ́run bí i àmì ó sọ̀rọ̀ ọ̀rẹ́ ìlàyà sínú nàmá àbọ̀rọ̀ ọlọ́pọ̀sọ̀ fún ọlọ́mà àìjẹ́nà ó náà ni àwọn tí wọ́n máa ń da ogun ẹbí pọ̀ àwọn tí wọ́n máa ń so tọ́lọ̀ wọn bá pa wọ́n láti ẹ tí wọ́n so pọ̀ tí wọ́n máa ń so papọ̀ kí ni nǹkan tọ́lọ̀ ṣáṣù àmhàn ìdá okùn ẹbí pọ̀ nínú àwọn oúnjẹ àlùjẹ́nà ni bá bá kíyèsí gbogbo iṣẹ́ tí gbé àwọn àlùjẹ́nà ó máa ń ṣòro ṣe gbígbé àdéhùn ó lágbára ọkàn afẹ́ kọ̀ láti gbé àdéhùn èyí ó tún láti ẹ̀gá rẹ̀ nígbà àdéhùn tí mo ṣe máa ń mú ṣẹlẹ̀ dídọ̀pọ̀ ẹbí pọ̀ iṣẹ́ ńlá ni ìwọ máa sópọ̀ àwọn kó máa já ó máa sópọ̀ àwọn kó máa já nínú ẹbí tó bá ṣe pé tí wọ́n ló wò ló fi ń ṣe ní orí ṣe má ṣùgbọ́n nítorí pọ̀ gbọ́wà ìjẹ́ náà nítorí tọ́lọ lèyàn fi máa ṣèrànlá ó kàbù ó ṣe wàhálà wọ́n sọ̀rọ̀ sí ọ

صالح الذين يتبعون لا Ọlọ́run ní àwọn náà tó wọ́n máa ń dá papọ̀ ń tọ́rọ wọn bá pa wọ́n láti ẹni wọ́n so pọ̀. Kí ọlọ́run ní wọ́n so náà ní fún Arákùnrin kan bá rẹ̀ sọ́lá ẹ̀rọ̀sọ́lá olórí àfẹ́kọ́ ní mo láwọn ẹbí kan. Gbogbo bàtí mo bá ti ń kó wọn mọ́ra, àwọn ń já mi màá máa fà wọ́n mọ́ra àwọn ọmọ ẹjọ́ mọ́ ẹ̀rọ tẹ́tù pa wọ́n sí anábì ń bá pa wọ́n sí. anábì ní wọ́n máa ṣe bí ẹ máa ṣe dáadáa sí wọn anábì ní ó dàgbẹ́ ní ìgbà tó fún wọn ní eré gbóná jẹ ní wọ́n jọ ń jẹ rẹ wọ́n ń ṣàìdá sọ àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ púpọ̀ sọ́dún tó bá lẹ́yìn nínú fámìlì tọ́lọ́ bá wà láti owó ọwọ́ rẹ̀ lẹ́nu fẹ́ gbà dáadáa tí ń ṣe yẹ nínú ẹ̀sìn wọn ò ní bá dé wọ́n máa ní ìwọ́ lọ mọ gbogbo yẹn ṣùgbọ́n wọ́n dáwọ́ kan báyìí nípa mílíọ̀ fífi lọ lọ́sẹ̀ ọ̀sẹ̀ wọn ò ní pàṣẹ nígbà yẹn ṣùgbọ́n tó bá ti wípé ìgbọ́lọ̀ wọn nígbà náà bí wúrì ẹgbẹ́ ìwọ́ àjọ tó wọ́n ní wọ́n nìkan tó kàlà jù gbogbo ẹ̀kọ́ tó mọ̀ sílẹ̀ ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ wípé ọlọ́run kò láti nínú fámìlì tí ìdákájẹ́ gbogbo wa ní ó máa pẹ̀lú ìhákùtù bàbá ní ọlọ́run yọ ọlọ́run kó máa ṣe ní gbogbo yóò tún máa yóò máa ṣe ṣùgbọ́n tó bá ń pé ọlọ́run rárá fọwọ́ kó náà bẹ́ẹ̀ bá ní kówó yẹn kò ní máa ẹ̀jẹ́ wípé ìwọ ọmọ ṣẹlẹ̀ púpọ̀ ẹjọ́ sọ wípé tó àkọọ́lẹ̀ tí o ara wa ní àmà èyí tó ṣe fi wọ nìkan ní ọba ní tó máa ṣe kódà mo ní pé kọ́mọ ní nínú ẹjọ́ súnmọ́ jù ẹni àkọọ́lẹ̀ lọ lọ sí lọ́dẹ̀ tí a fẹ́ yọ́ ẹ̀rọ náà lọ sí ọ̀dẹ̀ ní ìdílé ọ̀dọ̀ bá fún súnmọ́ ní ìwọ́n náà mọ̀ sọ́kẹ́ ẹ̀rọ gbogbo bá fún gbọmọ́sùn gbogbo ẹ̀rọ tí àwọn bá fẹ́ máa ṣe tó yà pa àṣẹ ọlọ tí wọ́n bá lówó ṣe wọ́n àwọn ọmọ tí wọ́n ní mọ́jú wọ́n nìkan àwọn náà ò máa sọ pé wọ́n mọ́sàn àwọn lẹ́nu nígbà tó kù wọ́n ti fi sínà tó bá ti di ti ẹwọ́n ti fọwọ́ fún ti ẹwọ́n nìkan wọ́n tó bá ti di ti wọn wọ́n máa fi wọ́n ṣe lọ́bì ẹ̀ tó padà bá wọn ṣe ṣùgbọ́n èèyàn máa ń dúró lórí ẹsẹ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ lágbèrè bá mi lè fi ní ẹ̀mí náà fi nílẹ̀ in tó wá pawápọ̀ nínú jẹ́ sí àìjọba ṣe tó bá bó fún ọlọ́wọ́ bá mú ṣùgbọ́n ẹ̀ lè fa ní láti ṣe ẹlọ nípa tó náà fi ń dá òdòdó mọ̀ látara àgbélé síso mọ ẹbí pọ̀ iṣẹ́ tó yẹ ní ẹlọ́wọ́ bá fi ti àrìdẹ́nà sí lẹ́sẹ̀ ó mọ̀ tó wọ́n mọ̀ já ó mọ̀ tó wọ́n mọ̀ já nígbà àbùsí náà bá tó wá délẹ̀ jẹ́jẹ̀ náà ìwọ náà ni wọ́n tún darí gbogbo ẹ̀ ọmọ tí ń bẹ nínú ẹbí tí wọ́n bá máa ń gbé fàlà fún àtọ́kọ́ bẹ̀rẹ̀ ọwọ́ ń sọ fún ẹjọ́ mẹ́rin máa lọ ilé tí ó ní àyè lọ sùn. rárá o kálẹ̀ lé kéwì tí wọ́n máa ti lóye ẹ̀. ẹjọ́ àmà gbọ́dọ̀ ayọ́ọ̀tò gbọ́dọ̀ níbo bọ́ọ̀mù bá ti sùn wọ́n rà bẹ́ẹ̀

láwùjọ àbínú fámílì ìrẹ̀gbọ́ àwọn ọ̀dọ̀ ó sì ti pariwo pariwo pariwo níbẹ̀rẹ̀ àwọn ọmọ yìí ń bá rìn kò ní àti tí ló dé àwọn ọ̀rẹ́ tí gbogbo èèyàn ló kọjá kókókó bí ti yí nígbò wá délẹ̀ sánínú ẹni bò ló ṣe á bẹ́ẹ̀ ni والذين يصلون ما أمر الله به أن يوصل والذين يصلون ما أمر الله به أن يوصل ó sì lè padà ó tún fi yẹn náà kú jẹ ó tún gbà pẹ̀lú àníyàn wípé púpọ̀ ẹbí ó mọ́tàwọ́ rẹ̀ já wọ́n lè kù ṣá òlọ́rọ̀ mú ọ̀rọ̀ báyìí yẹn nìkan pọ̀ àwọn tí wọ́n ń dọ̀kùn ẹbí pọ̀ wọ́n yìí àwọn olùgbẹ̀rọ ọlọ́run àwọn tẹ́jẹ́pẹ̀ ọlọ́run ọba ni wọ́n tó bá ti dókun ẹni púpọ̀ ó ṣòro àgbéyọ̀ ọ̀tẹ̀ ní ẹni mọ́lẹ̀ lèyàn fi rí ṣe ó tẹ̀ ní ẹni mọ́lẹ̀ àwọn tó ń kú nítorí wọn tó ń ṣe wàhálà nítorí wọn wọ́n lè mọ́pẹ̀ dáadáa mọ́ ilé ó fojú wọn ilé ó pa má lẹ́yìn ilé ń sọ ọlọ́run ó fi ọ́ ó sì rí bí à lágbájá náà ló sọ báyìí ṣùgbọ́n wá ń pé ìmọ̀sá máa ṣe jẹ́ ìtọ́lọ̀ wọn bá fi máa ṣe lẹ́nu wípé ẹbí sàmọ̀ jù ti ẹ nínú ti ń gbé ìrànwọ́ àlìjẹ́nà ó lé ṣùgbọ́n nínú ti àlìjẹ́nà ni bákan náà. Bóyá ó ti káwọn náà ó bẹ̀rù ọlọ́run tó bá kù wọ́n nìkan tí ó bá tẹ́lẹ̀ kankan bẹ̀ bẹ̀rù ọlọ́run lórúkọ́lọ́run bá jẹ́ kámẹ́nu pàájì nínú yaṣọ́nà rọ̀bọ̀hún jẹ́lọ̀bẹ́ẹ̀kì Wájẹ́ ìrìnà ṣe ọ̀nà rọ́gbà àwọn olùgbé àwọn tábẹ̀rọ ọlọ́run náà làwọn tó lè pé tó bá jí kọ̀kọ̀ tẹ́lì kankan ojú wọn wọ́n máa ń kọ nínú ọlọ́run. Àlẹ̀rí náà ṣe ọ̀nà rọ́gbà àwọn olùgbé táwọn wájú tọ́wẹ̀lì tọ́wọ̀ sí tọ́wọ̀ sí ìjẹ́lẹ̀ àgbọ́ndẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run mọ́ fi wọn wọn ò ní ṣe tọ́lọ́run ọ̀fẹ́ in tí wọn ò lé ṣe lójú gbogbo àwọn ènìyàn ẹgbẹ́ bá pa àwọn ẹnìkan náà wọn ò ní ṣe àrẹ́bùwà Muhammad sallallahu alaihi wa rẹ̀ ga ó anábì ní mo mọ̀ wọ́n ọ̀rọ̀ wọn bá fi mọ̀ ní àwọn èèyàn kan bẹ inú àwọn àlùmọ̀ mi tó ṣe wípé àwọn wọ̀nyí gbogbo tó yẹ máa ń ṣe níbi ìjọba àlùjẹ́nà níṣẹ́ olùwọ́n kò déwájú ọlọ́jọ́ bí ọ̀kẹ́yàmà àgbànáàdì àwọn dáadáa tó dà ẹjọ́ yóò fi wọ́n kó wá níwájú ọlọ níjọ́ náà tí èyí ó ti ẹ̀fọ́ kan ẹni tó kó lé ọwájú ọlọ ọmọ àlùjẹ́nà ni wọ́n ọlọ́pàá wá ní owó ọlọ́run òun wà á sọ gbogbo tí wọ́n ṣe yẹn òun ó sọ lè àbá amọ̀ntúrà lójú wọn báyìí òun sì fún gbẹ̀dà gbogbo dáadáa yẹn yóò gbà níwájú wọn báyìí níwájú ọlọ́run àwọn tàbí wá ní àròsọ lọ́mọ ìrè òjíṣẹ́ sípayá ìròyìn wọn fún wa jẹ́ ká mọ̀ wọ́n aláàna kúrùnà nílò wọn wà náà nílò àwọn tàbí kó má lọ jẹ́ káwà náà bá mi wọn táwọn bàbá yìí ṣàlàyé fún wa alẹ́gbẹ̀mẹ̀ ní ṣàlàyé pé ṣe ráwọn táwọn bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìjábì yàtọ̀ ní ṣe ní ìjọ́ dínà ó àkọ́wá mú ìdá àlẹ́wò bí màhárì láàrin ìtàkàbùwà kílẹ̀ bá ti pa tí wọn rẹ̀ nìkankan lọ́tún lósì gbogbo ìtọ́lọ́ ń ṣe léèwọ̀ tí wọ́n ní òdá ẹrù ẹ̀ lọ́mọ ṣe anábìlá àwọn yẹn nínú wa ẹ má mú sí nílẹ̀ bá pa kiri tí ò rẹ̀ nìkankan tí ó mú sí yẹn òun ní ti sọ fún akámọ́ mú ẹ má sí jìbìtì jìbìtì kọ́wẹ́ ṣùgbọ́n yóò ṣe débi pé àwọn èèyàn lè mọ̀ ẹ má ṣe sì yóò máa yọ sí olóòsì máa jẹ wá àti lóòsì náà ó dá kọ́lọ̀wọ́ bá kọ́ sọ́wọ́ ń bẹ̀ ẹni tí ń ṣe tọ́lọ ó dùn fún láti fọ ara pa mọ́ṣẹ́ lọ nípa ẹ̀yìn wọ́n máa gbé ẹni ọlọ́ni wọn ò ní ń lo lérò tí ò dá sí àṣèjìyàn kódà kan ẹ̀rù òṣèlú ìpẹ̀lẹ̀ òṣèlú òṣèlú òṣèlú bá jẹjù lágbàgbà ṣùgbọ́n àwọn èèyàn máa ń fara pamá lórúkọ ẹ̀sìn lórúkọ ṣe tọ́lọ ẹlẹ́àmírìn lálẹ́ tí ń rìn kọ́rọ̀kọ́ ẹ̀mí ronú àìdá sí bẹ́ẹ̀ sì ni olùmọ̀ ẹlẹ́ta àìdá èyí ló burú jù òun tan èèyàn jẹ òyìnbọ́lọ́ jẹ òjò àwọn àdáwálẹ̀ pẹ̀lẹ̀ ẹni kí ìyàwó ní pẹ́rọ yìí ọkàn kó balẹ̀ ló trọ́sì rẹ̀ gẹ́gẹ́ bí àpá ó trọ́sì rẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù ó fi àwọn òǹkó rẹ̀ àwọ́ ẹjọ́ ṣùgbọ́n gbogbo bí ṣe ń wáyé níṣẹ́ lórí tẹ̀lé wọ ìfúnlẹ́nu yóò tó máa dúpẹ́ torí kò kò lè rẹ̀ rò burúkú sí ọ gbogbo àwọn èèyàn tán rí bẹ́ẹ̀ ìyàwó pọ̀ níwájú ọlọ́dọ́ gbogbo dáadáa tá a rí tí wọ́n ṣe yẹn pátá ọlọ́wọ̀n bọ́ sọ gbogbo ẹ̀dẹ́ abá àmọ̀fúrọ́ lójú wọn bẹ́ẹ̀ ọlọ́wọ̀n gbogbo ẹ̀dá ọlọ́wọ̀n lẹ́yẹ tọ́ka sí dáadáa ní ìdẹ̀yẹ kò ní símá wọn ò ní rí dáadáa kankan ọlọ́wọ̀n lẹ́mọ̀ ويخشون ربهم ọba ní lóòrò ní wọn máa jẹ́nà náà ní wọ́n wọ́n bẹ̀rọ lọ bó ti wọ́n jẹ́ àwọn ó wọ́n nú jẹ́ tó pé ìṣirò jẹ́ tó nínú jẹ́ púpọ̀ òní akóṣẹ́wá wọ́n sì ìdúró sẹ́lò burú ni látara ìbẹ̀rù inú oníkàlùkù kọ́ṣẹ́ náà rẹ̀ bẹ́ẹ̀ mọ́ bá ń sọ mọ́ ọdún ẹ̀dẹ̀ kankan wò wá kó sì kú rí ọ èyàn mọ̀ ọ́nà ti àyà èyàn mọ̀ ọ́nà ti àdísì ẹ nígbà ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ò ní mi ṣùgbọ́n lọ́wọ́ rí mi níbi tọ́lọ́wọ́ ti kú iṣẹ́ dà níjọ́ náà kò sẹ́ni tó Ìròyìn ẹlẹ́ẹ̀kẹta tó ń bẹ lára àwọn sájẹ́kọ̀ọ́ ọlọ́run àbẹ̀rọ ọlọ́run ní kọ̀kọ̀. Wọ́n gbàgbẹ́gbẹ́ nìra mú láwọn ọlọ́run bá rí wọn. Wọ́n a ti mọ̀ wípé àtúbọ̀tán ẹni tó ń fara pamá jẹ lọ ẹ̀sìn ní nítorí àìṣìyámọ̀ ọ̀nà tọ́lọ̀ ó pàṣẹ ṣúro jẹ́ ọ̀nà tó tó mọ̀ nínú. Ọlọ́pọ̀ fi ṣẹ̀ sí gbọ́nà gbogbo dáadáa táwọn àrùkù ṣe láyé yẹn tó sì ṣe lóòótọ́ ṣùgbọ́n ilé ń ṣe ń kọ́ àwọn yẹn ó ti gba ọgbẹ́ ẹ̀jẹ̀ ọlọ́wọ́ wàá dé kó jọ ọ lójú yóò kó wá níwájú ọlọ kódà báwọn yóò fi mọ̀ pé ah àwọn màlì jẹ́ náà ọlọ́wọ́ tí ó kó gbogbo ẹ̀ kárẹ̀ ìrìn tó kiri ààwẹ̀ tó gbà gbogbo dáadáa tó ṣe rè tí rẹ̀ ló mọ̀ sí ọlọ́run ẹkú wẹ̀ rà kí ló ṣe ìlà àkálẹ̀ òní àárín ẹ̀rọ àmìyà ẹnu wípé tó bá ti dá wà lóhùn nìkan tí ó ṣe ìgbà níbẹ̀ gbogbo aburú tó ní ẹ إذا ما خلوت الدهر يوم فلا تقول خلوت ولكن قل علي رقيب إذا ما خلوت الدهر يوم فلا تقول خلوت ولكن قل علي رقيب أفاوى أقول إتاهيه láwọn tó dúró déédé lọ́wọ́ ṣọ̀hárá àtàkùn àbáṣí lọ́wọ́ olùdámọ́ kala ó ta dára yàwó máa ń fara àtàkùn ìdámọ́ kala ó ta dára yàwó máa ń

ẹlẹ́gẹ̀rin oná ni wà lẹ́rin ọ̀sọ́bà ló lè ti rọ́ àwọn ajìyí rọ̀bì yìí ẹlẹ́gẹ̀rin ní àti àwọn tó ṣe wípé tó ṣe ti wọn ní pé wọn a máa ṣe sùúrù wọn a máa ní faradà wọ́n a máa nítẹ̀ mara ti bá àwọn aṣìyànrọ̀ bí àwọn àwọn ni wọ́n a máa ṣe sùúrù tó bá ti bí kákẹ̀ lófin ọlọ́run tó bá ti lé wọ́n ti sùúrù ìṣèlú lọ́lọ́run ní ìdájú sùúrù èyí afẹ́ ṣe tọ́lọ nígbà ní afẹ́ nira ẹgbẹ̀ sùúrù èyí afẹ́ fi ń tọ́lọ̀ ọbọ̀ ọ̀fẹ́ lẹ̀ nígbà mí sí ilẹ̀ yẹn afẹ́ kù lọ́wọ́ pé à ah, ìgbádùn ń bẹ níbi ń dàṣe yìí àti lọ́lọ́wọ́ fẹ́ èyí ó ṣe sùúrù láti fi sílẹ̀ ọlọ́run bá láwọn wọn ni wọn a máa ṣe sùúrù nítorí torí tọ́lọ́ gbogbo sùúrù tó yẹn bá ń ṣe torí tọ́lọ́ lèyàn máa rí ṣe ṣùgbọ́n tí yẹn bá ṣe sùúrù torí tọ́lọ́ kì í pẹ́ kí fi já lẹ́ẹ̀kì máa róbìnrin míì bó bá ń fẹ́ lé bí ìdààmú bá ń tẹ́lẹ̀ ìdínà bá ń tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ àtọ̀ gbogbo ti alámọ̀ ní tó sùúrù yóò dà náà padà sọ̀bẹ̀ sùúrù bí dúró pẹ̀lú gbogbo ẹni bá ní sọ bẹ́ẹ̀ sùúrù rẹ̀ ní torí tọ́lọ́ sùúrù torí tọ́lọ́ ní tó pè sùúrù wa òbúdọ̀ tó pin ó ní ìwú tó fún wa wà àlìjánà ni sùúrù àti fọ́radà tá máa ń ní ẹ

wo na bàbá yìí amúni ẹ̀ẹ́mẹ́sìkò ẹ̀mẹ́sìkò ẹ̀mẹ́sìkò amúni ó tó wá jẹ́ kó ló lọ wọn kí lẹ lẹ́yìn tó ń jẹ́ òǹtà ló kò sọ̀rọ̀ ẹ má kò sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ló ń ló ń lọ sí ẹ̀kọ́ lẹ́yìn ọdún jẹ́ ọ̀nà tó káwọn tàdá ara wa náà wọ́n wá máa gbọ́rọ̀ forí ẹ̀kọ́ já ẹ̀mẹ́sìkò ẹ̀mẹ́sìkò ẹjọ́ yẹ kó sọ̀rọ̀ sí ẹjọ́ kéré sí nínú ẹbí yóò láyẹ̀ pínbọ̀dẹ́ lápẹ̀dákẹ̀ní ọ̀rọ̀ ní òjú túnmà láì olówó àwọn ẹgbẹ́ ka tí ò bá wá lọ ní sùúrù lérí bí ọlọ́wọ́ bá fi sọ lúgbọ́ wá lẹ́bí ilẹ̀ sọ́bà rúrú ìjẹ́rọ àwọn ajínigbọ́ bí i lè Àwọn ọba sọ pé àjọ tó ti ń kírùn tó ń tẹ̀sì náà tó ọjọ́ àtó lákàdá. Ẹlẹ̀mí ń bẹ nínú fámìlì tó náà sọ bá àwọn ọmọ tó tẹ̀sì ilé yóò dá. Ẹ Àwọn ọba ndị ń pariwo ìdílé ọ̀tún ìrànù ní wọ́n ń ṣe wọ́n mọ̀ ọkọ̀. náà náà ọlọ́pàá sí fún ọwọ́ rẹ àwọn èèyàn bẹ́ẹ̀. ọmọ níwọ̀n. Ẹnu rọ̀ wá kọ́

bishawat gbogbo tẹ́lì máa ń fẹ́ yẹn ni wọ́n fi rọ̀pìlìkàánà ní tí máa ń wù ẹ̀mí òun náà fi rọ̀pìlìkàánà wà fún pàtàkì jannatu bil makari ìtẹ́lì ìfẹ́ yẹn láti rọ̀pìlìkàánà jẹ́nà ó wá gba máṣe sùúrù sùúrù yẹn ká wá dé lórí tọ́lọ ká mọ́ wo lẹ́nì kan sọ oníkàrúgbó ló lẹ́nu tó kàrúgbó fẹ́nu ẹ̀ sọ̀rọ̀ lọ́mọ nínú gbígbé ìyánwà lè jẹ́nà ní ẹnúrú afẹ́ máa dá lọ́nà wọ́n bá gbé torí ọlọ́run èèyàn ti dé kò ní tán èyí ó gbàgbé ọlọ́run tí mo lo ojú kọ ojú tí ẹni mo yí tí ní kọ́ tọ́lọ́ ni mo ń ṣe Yẹwárí sùúrù yẹn sùúrù yẹn ló dáa jù. Gbogbo dáadáa ní pátá tọ́lọ̀ bá bẹ́ ṣe fún yẹn ibi sùúrù lọ́lọ́n tí máa sì lè yàlọ́wọ́ gbogbo dáadáa tàbí àmà náà látara sùúrù àìní sùúrù ló fi yàwúyàwú ojú brazil ojú ọdún mẹ́fà méje mẹ́jọ kò ríṣẹ́ wọ́n bá fi yàwúyàwú lọ láàrin ọ̀sẹ̀ kan yóò mọ̀ nípa mílíọ̀ jẹ̀mọ́ tí ìbá ní sùúrù yìí àwọn tí ò tóun náà ti kọ́lé fún àwọn ìyá wọn bàbá tó bá la nínú lè bá ti lóṣù kan tó ní ilé jẹ́ èlò lẹ́gbẹ́ pọ́ lẹ́nu àmọ́dún yóò bá ṣe bá ti dé years yóò ṣe bá ti dé tí mo dé ẹni tó wá fi ìmọ̀ tó dị pé àárọ̀ ló ọ̀gá ìdẹ́ àárọ̀ ilẹ̀ wa jẹ́ náà ọmọ ẹ̀yà wa ó ń sọ̀rọ̀ yìí tọ́rọ bá ti kan orúkọ báyìí ọ̀gá ló jẹ́ lẹ́nu àmọ́ òun èyí ilẹ̀ àárọ̀ ó máa ń gbó ti sálárì ẹ̀mì kan gbogbo àlújá àpàdé táwọn tó kéré sí lẹ́nu tẹ́ máa ń ṣe òun èyí ṣe àwọn tó wá kéré sí lẹ́nu tẹ́ ọkọ̀ bọ̀gbìnbọ̀gbì ni wọ́n lò ọgá yóò lọ́kọ̀ kò ní ọkọ̀ ńláńlá àwọn ọmọ tó ọ̀gá ibi owó gan lẹ wà ẹjá akọ ilé ní òun lè mọ̀ yóò dà fún ọ̀gá mọ̀ ọlọ́mọ òun ò ó wá ní jọ́ka ọ̀kan náà àwọn ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ sọ́jìnà sí púpọ̀ òun wá ara ọkọ̀ ọkọ̀ ńlá ọ́fíìsì rẹ̀ jẹ̀ ní ìlú ló ti ṣiṣẹ́ àwọn ọ́fíìsì rẹ̀ tẹ bá dé gate ìrìn tẹ́rìn tẹ tó dé ọ́fíìsì rẹ̀ wà kan ìlú tó tún náà jẹ̀ tí yóò ó bá lọ́pọ̀ náà ti lẹ́nu gate wọ́n ó rò ṣẹ̀ táwọn tó bá lọ́pọ̀ nínú wọn tẹ́ ń bọ̀ wọ́n lè gbé wọn arákùnrin wa dúró onye náà bà tó wó ọ̀kan lórí ọ̀kan náà àwọn jùlọ tó kéré tó lọ à ó jẹ́ ọkọ̀ ilé ọ̀gá mi jẹ́ pé ọba gbé ìgbà wọn wá ní àárín ọ̀nà ní ọ̀gá àwọn owó jẹ́ ní àrámù àrámù yẹn inú o inú ó dà àmọ́ ah, bá ń ṣeré ní ọ̀dọ́ ilá ìrìnkọ́ sọ mí kalẹ̀ haram ni haram tó bá sọ fún mi nínú wọ́n bá gbogbo gbogbo haram náà lè gbà ní ìgbọ́ wọlé eré ló pè ó ló sọ kalẹ̀ òun fẹ́ tẹ̀lé débi iṣẹ́ òun wá ń bẹ lọ pẹ̀rẹ̀ ọlọ ọ̀rọ̀ tó sọ yẹ ogbọ́ ogbọ́ ká tó ń ká ààyè tó tún wá galu bẹ̀rẹ̀ lọ tó jẹ́ ààyè ọ̀gá pátápátápátá ọ̀gá yẹn pátápátá wá galu má ṣe ó kówó jẹ wọ́n bá wá yẹ ọ̀gá yẹn kúrò ń bẹ̀ ẹni náà wá ń sọ yìí ipò rẹ̀ ò súnmọ́ bẹ̀ ìgbà tí wọ́n tó tí wọ́n sọ lọ wájú sọ́sọ̀ ẹni tó mọ́ jù ní gbogbo òṣìṣẹ́ wọ́n

orí bí ìṣẹ́jú báyìí òun ní owó lọ́nà aláàrí òun ní owó ọkàn ó sì máa ń balẹ̀ ọ̀nà tó máa ń fi ní ẹwọ owó ṣe ṣùgbọ́n ọjọ́ yẹn ó máa ń mẹ́yàn bá lè gbogbo ń dé ìyẹn rí látara ọ̀nà tọ́jọ́ àti yóò padà wá sí ọlọ́run bá gbogbo wa lẹ nínú sọ́gbà lúkútẹ́kọ́ àwọn aṣíkí rọ́pì ọlọ́run sọ̀rọ̀ nípa sùúrù láàrin kan ọlọ́run bá lọ́wọ́ jẹ́ ọ́nà ní ohun àìmọ́ta yàmùdú náà àmùlẹ́ yàmùmẹ́ sọ̀bárú Wàtàrí náà wà ní ìgbàtàrí yàmùrù Ọlọ́wọ́ bá ní àwọn èèyàn kan ń bẹ aṣọ wọn ti àtáájú, aṣọ wọn ti ọ̀gá lánàá sọ̀bàrú nígbà ni wọ́n ṣe sùúrù, wọ́n padà dọ̀gá, wọ́n padà di àtáájú. Ọlọ́run sọ bẹ́ẹ̀, níjọ́jẹ́ ni ẹ sọ̀rọ̀ Wọ́n sì rú wọn ní kò sẹ́nu. Báwọn ẹ̀lẹ́gbọ́n ẹ̀dá tó tó ìbò tó ṣe ń kí ìṣọ́ wọ́n wo rẹ́kọ́ọ̀dù rẹ wọ́n wo lè jẹ gbogbo àwọn nǹkan yẹn padà wá já so orí bó ṣe lè jẹ́ ọ̀nà ní kẹ́yàn ṣe sùúrù. Ṣe sùúrù ìgbà tọ́wà bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé òfin ọlọ èyí ó ṣe sùúrù torí pọ́pọ̀lọpọ̀ nǹkan tó lè kọjú yàn láti mọ́ ìṣe pọ̀ bákan náà èyí ó ṣe sùúrù wípé lè ní ṣe lọ ìjọ ni ó máa fẹ́ ní pé ṣe lọ ṣùgbọ́n ara èyí ṣe lọ èyí ó ṣe sùúrù ẹ̀yìn dàlùmọ̀ sí ibà wàṣàdáyì tí lè gbogbo bá dé èyí ó ṣe sùúrù bẹ́ẹ̀ ọba náà sùúrù sí èyí ó ṣe lọ gbogbo ọ̀nà tí sùúrù wá kún sí pápá bẹ́ẹ̀ bá ṣe wá ń ṣe mọ́ṣe torí èèyàn torí àwọn èèyàn náà ni ó padà tán orí sùúrù ṣe é nítorí tọ́lọ́ orúkọ́lọ́ ọ̀gá ni ó sọ ní lẹ́sàn sùúrù وجزاهم بما صبروا جنة وحريرا وجزاهم بما صبروا جنة وحريرا أقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ولنذرهم نزلة السيئة ولا يعلمون رغبا وأقاموا الصلاة كان كان أبي طبعا لجنة لكي يوم أجره أولا تقبع بعضهم هل يبقى يرجو كيف nígbà pé ìdàgbé àmì yóò sì gbà ní jẹ́nà ìdájọ́ ẹjọ́ kí ìrọ̀. ṣé ọlọ́run kí ìdájọ́ ní ọ̀rọ̀ òkìrù bóò ló yẹ bẹ́ẹ̀ rúlà wọ́n máa fi wọ́n lè ìjọba ìjọba alákàkùn lè sápọ̀ ọ̀rọ̀ láwọn kan wà nínú Ó ní àmọ́mọ́ ní ọmọ́tọ̀ ní pípa tá ń bẹ láyàwó èkíù. Iná kan bẹ ṣẹ́ṣàlì pẹ̀lú ọlọ́pọ̀sọ́ wọn bẹ̀. Ó wá ní ọmọ sí ìwò tó sáyé olúṣẹ́. Bẹ́ẹ̀rẹ̀ tó kò rí ọmọ sí dáadáa. Mọ́ sódodo, mọ́ ràn yà lọ́wọ́, ìrí kankan, àwọn ìyàgbé wà bẹ̀, kò ní Ọlọ́run bá ní wà kọ́ òṣùọ́lá àwọn tágẹ́kọ̀ ọlọ nínú àwọn àjẹ́ sí ọmọ àrìjẹ́nà ẹni ká máa bí irun ká máa gbẹ̀rùn tó lóbi kọ́ mọ́jú sọ̀lá káàkiri àti bó ti ẹ̀ àwọn ọkùnrin Lápàdá nígbà àwọn àròyìn náà ọ̀nà àti ìfà ẹlẹ́ẹ̀karùn ni bá máa fún déédé bánàbí ṣe kí kàmà ti rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà àti ìfà kò ní tẹ̀bìlúlá kàmà náwó sójú ọ̀nà ọlọ́run tí rọ ohun wàhálà kàmà ní ẹni kọ̀kọ̀ àti bọ́lá wọ́n tẹ́lẹ̀ fún wa mọ́ ẹni tó wà lè jẹ́nà ògbùdọ̀ jáun ìdálíbá fi lẹ́wà ní afá àjábìnà Ẹni sọ̀rọ̀ àlìjẹ́nà ògbùdọ̀ jáun tó dípà àwọn ìgbàgbà ń bẹ sí ilé ìyàwó àlìjẹ́nà níbi ilé ìyàwó. Ìgbẹ́ni kọ́lọ̀ wọ́n bọ́ wà sọ wípé pẹ̀lú tí ọmọ tẹ́lú yìí ṣe báyìí ẹ̀kọ́ pẹ̀lú màjẹ́nà bó ṣe fún ẹnìkan nù kéèyàn ó yàwọ́ kéèyàn ma ná lójú ọ̀nà ọ̀rọ̀ tí máa ń gbé èèyàn wà ìjẹ́nà ní ẹni bá ní púpọ̀ kó ná púpọ̀ ẹni ní díẹ̀ náà nínú díẹ̀ tó ní kó ní ẹjọ́ òní kẹta bó sọ̀rọ̀ ọrẹ lẹ́nu torí pé àlùkẹ́jùmọ́ tó tọ́ sí ìbà sọ́dákọ̀ ọlọ́wọ́ bá nínú ṣe ti wọn náà ní wípé àwọn ọmọ fọ́lọ́wọ́ bá ti tí ń lọ sáájú àlàáfíà ajẹ́pẹ́ ìta ọmọ ajá ní kọ̀kọ̀ yẹn yóò pọ̀ ju èyí tó wọ́n síta lọ nínú sí àlùjẹ́nà ẹnikẹ́ ìròyàwó wọn ẹ̀nà ó lójú ọ̀nà wá ti tí ń lọ ṣùgbọ́n wá sọ wà aláàníyà ilé ìfẹ́ kò ṣe é ṣe nípọ̀kọ̀ gbangba náà lè yóò ṣe ṣùgbọ́n wá kò sọ wà níyàn ilé ìfẹ́ ìyá ṣe dáadáa ní ìlú gbangba láti lè encourage ẹlòmí ọlọ́dúnrà ní ẹjọ́ fi ṣe kó fẹ́ lè encourage ẹlòmí ní ẹlòmí àti ṣe ní gbangba ayọ́lẹ̀ omi kí ẹ̀kọ́lù ẹ̀lọ́lọ́mà ṣùgbọ́n ìdí máa sábà dáàbòbò yẹn púpọ̀ ó náà ní kí kí ni ó ṣe ní kàn ẹnà fún ìlímà àmọ́ bó bá wá ní kọ̀rọ̀ tó bá wá ní gbangba náà àníyàn ní ìtàmì ẹ̀ ọlọ́mọba inú ṣe àlùjẹ́ ní àwọn tẹ́jẹ́ pé ọlọ́run náà ní pé wọ́n máa ń ná ju wọn lójú ọ̀nà ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ẹlẹ́ẹ̀kejì náà ní fáwọn wọ̀nyí bẹ́ẹ̀ bàtà burú sí wọn dáadáa ni wọ́n ò fi sán wọ́n ti máa ṣàmójú kúrò fáwọn èèyàn bẹ́ẹ̀ tẹ̀ wọ́n mẹ́lẹ̀ wọn ò ní torí ẹ̀sẹ̀ yìí mẹ́lẹ̀ padà bẹ́ẹ̀ nà ilé ájú wọn dáadáa ni wọ́n ṣe sí yí wọ́n yà jẹ́ra owó láti mú agbáná lè fẹ̀ yí à. wọ́n á máa fi dáadáa bí àìjá sọ́nù bẹ́ẹ̀ bá ta ìdá tí wọ́n wá ṣe dáadáa bọ́ bá tó ta ìdá wá ṣe dáadáa ẹlẹ́gbẹ̀rẹ̀ ìjà olóògùn rẹ̀ kò ní kọjá tó kó bá kìí mo ti yà lójú tó wà lójú ìyá máa kọ́ olójú èèyàn lẹ́kọ̀ọ́ ó jẹ́ ní ire nínú ọba ń sọ̀rọ̀ ọjọ́ tó sálọ ẹ̀rọ àti káyẹ̀ ń kúná ṣe ó lórí alùpàkọ́ bí inú ní ìbọn iná wà ájò mú yóò rí bí kọ́lọ̀ mọ́tò wá sí ẹni ibi ẹlòmí ìrìnà dáadáa ní ṣùgbẹ́ ní ibi tó bá tò náà lẹ́nu ibi ló sọ jẹ́ nígbú ẹlòmí ìṣẹ́gbẹ̀ ṣùgbẹ́ lẹ́nu ó sì pẹ̀lú ọ̀dọ̀ ní ó sì pẹ̀lú ọ̀nà wà máa lè ní ìlàpọ̀ nítorí náà bá ti ìjú ó ti kọ náà ní ẹ ẹ̀rọ àbúgbẹ́ tó rò lóbi náà jọ lóbi fara gbà fún àwọn náà ṣe pé lọ́wọ́ ẹ̀là bẹ́ẹ̀ máa ń lẹ́tọ̀ adé èyí ń bẹ láàrin àwọn obìnrin ní ya ìyàwó ìjọ méjì kó fi ìlú náà wá lóun tó dé lọ wá orin kan tó ìlú tó náà bá gbọ́ yóò gbó náà là ọba lọ wá ọ̀nà òsì lọ wá ní ìgbà bẹ́ẹ̀ bá gbé láàrin oṣù kan ìwọ náà jẹ́ pa iṣẹ́ ṣe wà rẹ tẹ́lẹ̀ yóò padà sí wà rẹ nínú ewu tó ń bẹ níbi kéèyàn ó máa bẹ́ẹ̀ kúkú tó jì àmọ́ bẹ́ẹ̀ yẹn bá lè ṣe sùúrù tó bá pẹ́ yóò dàgẹ́ píríncípù kan bẹ tá a bá lè máa lò ó yìí máa ń ṣiṣẹ́ púpọ̀ tá a bá sọ̀rọ̀ nípa crisis management ojú kò yàgbé pé bí wọ́n bá ń jó ẹ má sọ nǹkan kan sínú náà yóò padà kú rẹ̀ iná ń jó ẹ̀sọ́ plastic ẹ̀sọ́ sínú ẹ̀ à ẹ̀sì lọ sọ fún kẹfún ẹ̀ tó èrú ara pẹ̀lú òkèèkè láti yọ tẹ́lẹ̀ yóò fi dèmù ìdàkílẹ̀ ṣe ń tó ẹ̀ máa sọ fún ẹ̀ máa sọ ju síbẹ̀ ẹ̀ máa sọ ju síbẹ̀ ẹ̀ máa sọ síbẹ̀ yóò kò ní kú ṣùgbọ́n iná ń jó ẹ̀ka sọ̀rọ̀ sí mẹ́kọ̀ kó sì mọ́fà àwọn ìṣẹ̀kọ̀rọ̀ tí ó bẹ́ẹ̀ náà ni jẹ́ bá ń gbé gbé ìjà kí ń fa wàhálà ìwọ̀n mọ́lá ní mọ́lá ní ìwọ̀n bá yá yóò sùn إن الجوع بالباع إن الجواب لباع lára rẹ̀ lọ ẹgbẹ́ ìgbàmí kẹ̀kẹ́ ìhájákẹ́ oní òsìlẹ̀kùn aburú àìsọ̀rọ̀ rẹ̀ nígbàmí ìkòsọ wípé ọmọ tó fẹ́ sọ àìlèsì nígbàmí ìkòsọ bó yá lè rẹ̀ nítorí wípé iná líláwà agbára ní ìṣàrẹ̀ ẹ̀yẹ́ sí dáhùn إن الشواب العباد شر Ìgbàmí ìgbẹ̀ ìrìn àdákẹ́, dídákẹ́ ìyàn ọ̀sọ̀ fún ọgbọ̀ ìtumọ̀ mú ìgbọ́lì. Ìgbà ọba tó wà ní ìgbé ìyàlágbọ́lá tààlẹ̀ ń bá wí náà. Ṣọ́bọ́lọ̀ burúkú rẹ̀ yìí, bẹ́ẹ̀ bá ló bẹ́ẹ̀ tó ń pàtàkì ní ọjọ́

ọmọ ẹ̀yà ọ̀rẹ́ tó kẹlẹ̀. Nígbà bá yá ní àdùkú àpájúlé omi àtàlùkọ́ kájà gan. Ìbẹ́lẹ̀ yìí, ìbẹ́lẹ̀ yóò múra ká pẹ̀lú olùbẹ́lẹ̀ àgbàbá mi bẹ̀. Ìyá ẹni tó ti dùn ọkọ mọ́sùlùmí, ẹ̀bẹ̀ náà ni ọmọ bẹ̀. Ọba jẹ́ ìyá lẹ́yà rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ní ìjẹ́ ìyá lẹ́yà rẹ̀, ó tẹ lágbára òkú. Mo rò pé kò ní bẹ̀rẹ̀ ní ìjọba yìí, jẹ́ àwọn ọmọdé kan kan lọ bẹ́ẹ̀ sì ni sábàjọjọ wọ́n wò agbára rẹ̀ òkú lẹ́ni ẹ ṣùgbọ́n ẹni bá gbé gíláàsì kò ní máa ṣeré ẹjá máa lẹ̀kùn mọ́ra wa pẹ̀lú ẹni tí ń gbé ní ilé yẹjú ìwọ́n gbé ní ilé gíláàsì onílé yẹjú wá ní dáhùn ẹ̀lẹ̀kùn dáhùn ṣeré òkú kàmàlẹ̀ ó náà ẹ̀mí ah, ah, ah, ò ṣe ìlú orí báyìí torí pé wọ́n bí tí ó yẹjú lòdì Bẹ́ẹ̀ a bá lè máa jẹ́ sùúrù máa fi dáadáa pàdé àìdá àwọn èèyàn. Bọ́bá ti àìdá ṣe dáadáa. Ọlọ́run bá ní wà láyé sáwé láàásánátò wà láàásẹ́ sáwé láàásánátò wà láàásẹ́ yíyà. Fàábí láti ìyá àásán, fàídá lẹ́lẹ́ ìbẹ́ ìnàkà wà bẹ́ iná ohun àdáwà tó kàá nínú ohun wà lè yọ Ọlọ́run ọba ti dáadáa àtà ìdá wọn ò jọra wọn. Lẹ́nì bábá ta ìdá sí ọ wọ́n dáadáa tí wọ́n ṣe ti. Ẹni tí ń jìn ọ lẹ́sẹ̀, tí ń jìn ọ lẹ́rùn, tí ń jìn ọ láyà. tó sì hàn sí ọ mọ́ta tó gojú wọn ni ọ ló jẹ́ sí ọ bí ọ wà lé ìwọ́n má fi bó ṣe máa bá ọ̀rẹ́ àjò rẹ̀ dáadáa dáadáa ẹ̀kọ́ wá ọlọ́run gbogbo náà ń sọ ní kẹ́yìn ó kírun sùúrù wá sọ sí èyàn ṣe sùúrù ni kẹ́yìn ó dọ̀pọ̀ ẹbí pọ̀ èyàn ṣe sùúrù ni kẹ́yìn ó pé àdéhùn èyàn ṣe sùúrù ni kẹ́yìn ó náwó yóò má bọ̀ wọ́n ní irun inú mú lówó tó sì ló sí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lówó tó tẹ̀lé ní ìṣòro a ní owó ṣe ló gbogbo yìí yàá ó lè rí sọ́mọ́ tó ṣe mẹ́ta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ti dú ọ̀nà ní yíyọ ni ẹnìkan bèèrè wípé òun ní 40 million èlé ní ìgbàkánlẹ̀ ọwọ́ aṣọ wípé ó ní 40 million 1 million ní ìyàkàrí 2.5% ah ó pọ̀ ó ti pọ̀ lóòtọ́ kò kókó sí máa àgbẹ́kọ̀ọ́ bówó tẹ́ ah 1 million

ṣùgbọ́n ìtọ́sí táàfì máa ní ohun ó wà sí mítẹ̀ láti ohun kan kò lè níwò ẹ̀sí bọ́bá ní ní oṣù tuntun ní òun ló ní tó mẹ́sì sí gbogbo ní ìlẹ̀ kẹta tó nínú rẹ̀ náà lọ́sí kò tẹ́lẹ̀ àbúrò ìlú ti sọ tó fi jẹ́ gbogbo ìyẹn pátá ẹ̀ gbogbo bí ìgbà tó ṣe lé ní tó sẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wa máa yóò lákọ̀ àìlẹ́lẹ́dì ìjẹsọ́bàrú ọlọ́rọ̀ ní gbogbo tàà ń sọ wọn yìí kẹ́nìkan kó sí àìjá síyàn tí ó jẹ àwọn tó bá lè ní sùúrù ló ọ̀rọ̀ وما يلقى الله إلا ذو حظ عظيم. Báwa bá ní kò sẹ́ni tó lè yú bẹ́ẹ̀ kí àfihàn bá lè ṣe sùúrù àti ẹni tó ń ran kan tó fẹ́ jẹ́ ìdóga lọ́dọ̀ ọlọ́run náà lẹ́jẹ̀ náà ìyẹn lè lọ́wọ́ gbé síwájú ní òfin ní àfẹ́tì gẹ́gẹ́ bí ọmọ ní. Torí pé ìyẹn ni wọ́n bí ìjọba ìyẹn bá fẹ́ gbé ìyẹn wà ní. Tí mo ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ti yẹn. Kí ni iye sùúrù? Ọlọ́run sọ pé ìmọ̀ lọ́wọ́ máa sọ bí èyí náà ti tó nípa ìpọ́lọ̀ tó kó wà pẹ̀lú ẹ̀ ìnàlọ́wà máa sọ̀rọ̀ ọlọ́run ń bẹ pẹ̀lú oníṣòro èyí ni yóò fi hàn lọ́kàn balẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá wà lè máa ṣe ìwúlẹ̀ ìbàlẹ̀ àwọn ọmọ ọkọ̀ bá dáa ọlọ́run gbogbo àwọn tábàlẹ̀ máa ṣe ta orí nítorí tọ́lọ àwọn ni wọ́n nílé ìkẹyìn ilé ìkẹyìn èyí tó ga àtúbọ̀tán eré títà ìjẹ́sẹ̀ tí ó máa jẹ́ sí wọn tẹ̀síro akẹni ọlọ́run bá ó tọ́pa sí àwọn ìṣesí méje èyí tó ń bẹ lára àwọn tí wọ́n bọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu tí ó sì jẹ́ kábàrí àìjẹ́nà àwọn nǹkan méje ìjọ ọ̀hún tẹ́yìn ó máa gbé àdéhùn tó bọ́lọ̀ ń ṣe àtàdéhùn tó bọ́ máa làgbé ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì sí látò rọ́bìn tí ẹ máa dá ẹbí pọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọṣẹ́tùnmá kí ẹ bí ọ̀rọ̀ wa ní lórí ní tẹ́bí ilẹ̀ tó ọmọ ẹlẹ́ẹ̀kejì náà ni àlàáfù wọ̀sọ́pọ̀ jẹmí tí èyàn mọ́ fi àrò yàró gbogbo àwọn nǹkan méjèèjì dáwà kàkà ilẹ̀ yìí gbogbo ẹ̀bátá sùúrù ló wá sí sùúrù ìyá lè rí gbogbo ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ ọ̀bá kó mọ́tí kárẹ́ ni yóò tàwà ní sùúrù bẹ́ẹ̀dì lè sùúrù ta sùúrù wa jẹ́ sallallahu alaihi Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú ọkọ̀ ọlọ́n tó bá dọ̀la ọlọ́n wá sọ̀rọ̀ nípa àlùjẹ́nà tó fẹ́ ṣe fún wọn ọjọ́ ti lọ kọlọ̀ kó sì gba lọ́mọ àlùjẹ́nà nípa ṣe wọ́n lọ́mọ àlùmọ́ wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanahu wa ta'ala wa bihamdihi أشهد أن لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت